Yeah, everybody, this is shop price. So if you know, what is this? What is shop, don't more, whatever, ring road. And I'm here to cause trouble with them. I'm not leaving until I've been arrested. I'm here to cause trouble. Yes, I'm here to cause trouble. This is shop price, Ibadan. Tunji, you are here when they were molesting my child here, my daughter here. She's a married woman. Why would somebody do that to me? Here at, at, at Ibadan shop price. How would somebody do that to me? I will not tolerate it. Ọlọ́pàá lè máa fi mú mi bílẹ̀ mi torí mi ní lọ. Hospital bed náà ti wá gbé mi. Wo drip mo yọ kúrò lọ́wọ́ mi. Ní èní, màá bá yín fàájú ń dẹ̀bẹ̀rẹ̀ lọ. Sunday gbà lọ́wọ́ mi, ó yá bẹ̀rẹ̀ recording yẹn. Mo ti ń ṣe lọ. Mo ti ń ṣe lọ. Ọlá, mo ti ṣe láìpẹ́ mọ́ wa. Mo fẹ́ kẹ́ gbogbo ẹ̀ka àti ọmọ tẹ́ ẹ̀ ṣe ring road shopping mall kí lorúkọ bí kí lorúkọ bí shoprite tó wà ń bàdàn ring road kí ẹ mọ wà ń bí mo rẹ́ẹ̀dì fún yín lẹ́nu hospital bed náà tí wọ́n gbé mi pé mo yẹ kúrò lápá mo wá wáyé fagbọn ni o. You could have told destiny. you can't pull up the guy, Oga gbogbo yín dẹ̀ wá iṣẹ́ ẹ̀ rí mọ́ mi ẹ̀ kì í rí ẹ̀ nítorí láti nàìjíríà ẹ̀ rí mọ́ mi bàbá nàìjíríà gbogbo ọmọ mi máa ń wá. Everybody, everybody in the world. I'm here to cause trouble now. I'm a Chop Chop Right Ring Road badu. Yes. Pẹ̀lú bọ́ọ̀lù ẹni ṣẹlẹ̀. badu. ẹni jẹ́ ẹ̀rí ètò àfà kí ló ṣẹlẹ̀. Bọ́ọ̀lù ẹni ṣẹlẹ̀ ìgbìyànjú dáhùn. Just you know, guy I just need to see the guy. I don't need to see the guy. Mi na ti bí bọ́ọ̀lù ẹsẹ̀. Mi na ti bí. I need to see the guy beg you now. No, cut the customer so make it talk cut. No, no, no, no, Please, don't stop it, don't shut it off. I'm going to hear you. Kádàrá sọmọ mi bishop, please, ẹ máa play fún mi lálẹ́. Kádàrá sọmọ mi bishop, please, ẹ máa play fún mi lálẹ́. Máa bẹ̀rẹ̀ máa sún yín lẹ́kọ̀ọ́. My lawyer will write officially. Àwọn you must provide this to You must provide this to Àlàyé ni mo pè àlàyé yẹn jẹ́ kó báyìí bá wa gbọ́ àlàyé tàbí ẹ̀ṣẹ̀ jẹ́ kó báyìí bá wa gbọ́ ẹgbẹ́ máníjà ẹgbẹ́ kọ̀ǹtólà ẹgbẹ́ gbọ́dọ̀ wá fẹ́ pè. mo ní ibẹ̀ mo ń sẹ́wọ̀ òsì níbẹ̀ ni mo bẹ̀rẹ̀ ẹ̀rọ yẹn náà mo ń sẹ́wọ̀ òsì níbẹ̀ ni gba yàtọ lọ́wọ́ àti kámẹ́rà yẹn wọn jọ bá tiẹ̀ kó yàtọ lọ́wọ́ kámẹ́rà tí wọn lọ bá bá a lò tó fi tó fi ń lọ ọmọ mi oníṣẹ́rú ẹ̀ lọ́wọ́ nítorí láti máa ná obìnrin á sọ fún mi ẹ̀ tó fi rẹ̀ jẹ̀ á